الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدروني بتي أفوني ترى تتنسي على إفن أيكي ولا تسع بقدميك فيما لا يحل لك o gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ rìn nínú kàtí ọ̀tọ̀ sí ọ o gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ rìn nínú kàtí ọ̀tọ̀ sí ọ bí ká ilé ńlẹ̀ lọ jágbà ilé ńlẹ̀ lọ fagbára gbà. Ilé ọ gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ rìn nínú lórí ilẹ̀ onílẹ̀ o sì gbọ́dọ̀ gbé ẹsẹ̀ rẹ wọlé onílétọ jágbà ìgbà tó ṣe pé kọtọ sí ọ wala tubashir bi farjika aw bi shay'in min jasadika ma la yahillu lak wọ́n ní má kí abẹ́ rẹ o má jẹ́ kí ọkàn. nǹkan kan tí ò tọ́ sí ọ láti ká bẹ̀rẹ̀ kọ́ kan abẹ́ ẹlòmíì tí ò tọ́ sí ọ pé ká bẹ̀rẹ̀ ọ kan abẹ́ tiẹ̀ nítorí pé gbogbo bàjẹ́ gbogbo ránù gbogbo rẹ́gbè ọlọ́wọ́n bá ṣe lé wọ̀ má jẹ́ kí abẹ́ rẹ kọ́ kan abẹ́ ẹlòmíì. tí ò tọ́ sí ọ. o sì gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan míì tí ò tiẹ̀ débi abẹ́ rẹ bóyá ọwọ́ rẹ bóyá ẹsẹ̀ rẹ bóyá ẹ̀kẹ́ rẹ má jẹ́ ọkàn kankan lára ẹlòmíì tó lẹ́tọ̀ọ́ sí. Si ẹ gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run bá ọ. wọ́n pè sọ́ọ̀rì wọ́n tì mí ni o sì máa mà kọ lù ní. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ní ìgbà tí àwọn èèyàn tí bá ń gbé àwọn ìlú tí ó ti fún gágágá tó dé gágágá. Gá, oríṣiríṣi gbogbo ntọ́lọ̀ ń ṣe léwà ni wọ́n máa ṣe njojúmọ́ níbi à ń dìmú wọkọ̀ à ń dìmú sọ̀kalẹ̀ gbogbo eléyìí nǹkan kan tó ti kọ́mọ̀n lọ́dọ̀ọ́rọ́ àti máa ń gbèrú ni àtọkùnrin àti obìnrin obìnrin máa wọ́n jọ máa dìmú ni ńgbà wọn bá wọnú ọkọ̀ tọkọ̀ bá kún à ń kọlu rẹ ni láàmà àmà kọlu rẹ ni kìí ṣe nǹkan bàbàrà lọ́dọ̀ wọn kátó wa pé ìtòsíìsì kódà wọn a máa wọn a máa bá débi wípé ọkùnrin ọlọ́kùnrin a máa gbóbìnrin olóbìnrin níta ńgbà tí mọ́tò bá kún tán. wàlà hawla wàlà quwwata illa billah ẹjẹ abẹ̀rù Ọlọ́run yẹs àwọn àwọn ọmọ ilé ayé àwọn aláìlérò àwọn lè ke yẹs ẹkú gbaládùn o ẹkú gbaládùn bíi tẹ wá o nígbà tí wọ́n gbóbìnrin olóbìnrin lórí tánu ìwọ náà máa pé tọ́ àbí ká fún yín jẹ ẹni kẹ bá àwọn olórí ibú ti ṣe máa ṣe gbogbo ẹ ayọ̀ ọ̀sẹ́jú mẹ́ta ni tí bí ìbànújẹ́ láéláé nínú náà jahannam rídìí eléyìí kò sí nǹkan kan tá a ṣe láyé yìí tọ́ lọ gbé à ń ṣe pamọ́ ni agbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ọdá wa fúnlé ayé ká lè máa bẹlé ayé lọ Ọlọ́run ò sì dá wípé ayé yìí náà ló ti rẹsàn tó ọba gbélé ayé ṣe àwọn àpẹẹrẹ lásán ló lè rí láyé yìí àmọ́ ti dáadáa àtàìdá ibi tó ti rí ó di lálùkìyà bákan náà wọ́n nítorí pé wọ́n sọ pé. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله إني àwọn olùgbàgbọ́ òdodo nínú واو إني كيما o wọ́n máa واو wọn yẹn ṣèṣe kùsè wọn kì í ṣèṣe kùsè wọn sì tún máa sọ abẹ́ wọn sàṣeyàn náà sọ pé òun rí di wọn rí wọn máa sọ abẹ́ wọn nínú ìròyìn olùgbàgbọ́ òdodo yìí ṣe àwọn olùgbàgbọ́ òdodo làwọn ẹni tí ọjọ́ jókòó máa sọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn títọ́ bá wá gbọ́ wọn wọn kàn bọ́ sódì kejì ni wọ́n sì sí ṣòkòtò wọn lẹ̀ wọ́n á kọjú sáwọn wọn tí jọ ń sọ̀rọ̀ wọ́n yọ̀ díta wọ́n sì máa dàtọ̀ sọ̀n àwọn tí ma máa wò di wọn pé ah yáà ah, ní tí wọ́n ṣòkòtò tẹ ẹ̀wọ̀ gánà rí tẹ́lẹ̀ náà nígbà tó ṣe pé ó gbogbo ara ìwé rẹ̀ à ń ni náà kí là ń gbé táwọn náà gbé pé sáà òdodo ló máa ń ṣe wọ́n máa ń sọ abẹ́ wọ́n máa ń parama wọ́n máa ń parama sẹ́nìkan tó lè sọ pé even mistakenly òun di lágbájá rí pé kíni. walladhina hum li furujihim hafidhun ó sì ń bẹ nínú pé ìwọ ń sọ abẹ́ rẹ kọ́ ọ má máa kọ́ ọ má máa nàgà láti wòdì ó ń di. ń bẹ nínú pé wọn náà ń sọ abẹ́ rẹ. torí ẹ̀ àwọn máa ń ṣọ́ abẹ wọn tó bá yẹ nígbà náà wà kín kín kín táwọn bàbá kan màmá kan nígbà náà táwọn ti rí di wọn gba kín kín kín tí wọn máa wẹ̀ láti gbà tó ti wá kó kín kín kín o kò sẹ́ni tí ó pọ̀ rí di wọn rí làwọn olùgbàgbọ́ òdodo atọ́kùnrin wọn wọn ẹ̀yin wo ń ṣẹlẹ̀ láyé tiwa lónìí ó ti ṣe jẹ́ pé èèyàn fúnra ara rẹ̀ náà ló sì dílẹ̀ èèyàn fúnra ara rẹ̀ lọ́bọ̀ra rẹ̀ wò èèyàn wọ pátá dọ́kùn ó sì tún wọ ṣòkòtò gúngùn ọ̀wọ́lé yóò wá gbé ṣòkòtò gúngùn yẹn yóò fi dá káràjì èyí tó pọ̀ jù nínú ìdí rẹ̀ ṣòkòtò onímù yóò gbé sí tẹ̀ǹtẹ̀rẹ̀ pátá ni ọmọ wa hàn jù yóò wá gbé ṣòkòtò yẹn lọ́lẹ̀ lọ́nà tó fi máa wọlé dáadáa bíi táwọn wèrè sèyí ọmọ arìnrìn pé tẹ́ bá ń wá wọn ọmọ bú ẹmú àti sampo tẹ́ bá wọn ọmọ bú ẹmú àti sampo tẹ́ bá wọn ọmọ bú ẹmú àti sampo. yóò tún wọn máa fọwọ́ kan yóò tún fi máa gẹ̀zẹ́tì pàǹtì ẹ̀ díẹ̀díẹ̀ pé wọn náà ti wó kejì súnmọ́sálẹ̀ náà ó ti wó kejì súnmọ́sálẹ̀ náà la hawla wala quwwata illa billah ẹ dákun kí ni gbọ́dọ̀ à ń gbáyé yìí lọ kí ni wèrè gbé sí dìtọ́ ẹ kó ìgbẹ́ lọ́wọ́ à ń di wèrè ta ló ló ń fẹ́ wò di rẹ̀ rubbish foolish wọ́n tó yẹ kó pọ́nra rẹ lé ọlọ́wọ́n bá pọ́n lé. ọwọ́ abẹ́ sọ̀rọ̀ àrẹ dẹ́ranko a'udhu billah walladhina hum li furujihim hafidhun àwọn tó máa ń ṣọ́ abẹ́ wọn ẹ wò ló báyìí ẹ̀hún táwọn obìnrin sọ̀rọ̀ àwọn dà wọ́n sọ̀rọ̀ àwọn dikò níyì má ó pọ́ńtọ́ bẹ́ẹ̀ ni dà lónìí ọmọ ọmọ ó ọlọ́wọ́ sòkòtò orí ibú kan gbogbo òdì rẹ ti wà ń ta gbogbo awọ òdì rẹ ni wọ́n wò yìí àwọn ọmọ wa fi dásà yìí pé kindly close the boat kindly close the boat wọ́n sọ di mọ́tò. nígbà tó ṣe é pé gbogbo òdì rẹ ló ti gbé ta yín ẹ dákun ojú ti dàmà ojú ti dàmà. ọwọ́ ń fọwọ́ fa pọ̀jọ́ ankachifu pọ̀jọ́ singilẹ́tì tó gbé sọ́rùn bí wọ́n ń fọwọ́ fà á sẹ́yìn pé wọ́n súnmọ́ sálẹ̀ díẹ̀ sí i kíní yìí ń han àwọn èèyàn ń rì olórí ibú ọ̀mà pé tó ń wọ̀ jáde nù tẹ́lẹ̀ kíní ń bò kí ni wèrè ń bò nínú ìròyìn olùgbàgbọ́ òdodo yìí kàn jókòó anyhow wàá kíyèsí ṣòkòtò rẹ sí ọ̀fà ya kótó di pé ó jókòó ọ̀nà gbogbo ẹ̀ ta àwọn èèyàn máa rí di rẹ̀ ránṣẹ́ olùgbàgbọ́ òdodo tó bá sì sán sọ mára tó bá sán sọ mára à ẹ rí i pé gbogbo ibi tó lè sínà àti ríbi kọ́lọ́fín ìdí òun gbogbo ẹ̀ ló ń dè dáadáa kó tó ti kó fìdí lélẹ̀ wọn ò sì ní máa rìn lọ́rìn bọ̀ wọn ò ní máa rìn lọ́rìn bọ̀. wọn ò sì ní máa rìn lọ́rìn bọ̀ lọ́nà tó fi jẹ́ pé bẹ́sẹ̀ ń lọ wọn ò kúkú wọn kankan sálẹ̀ iná lásán ọmọ sí tí ọmọ sí wọn sí hòhò a'udhu billah. eléyà ń bẹnu pé ọ̀sọ́ abẹ́rẹ́ nù. walladhina hum li furujihim hafidhun. ọ̀n bẹ nínú tó lè mú ìyànjọ́ kan nínú àwọn èèyàn dáadáa tó lọ́n ròyìn yìí. wípé ká kí àwọn aléwé wà láwọn aléwà. èèlò ni ọ̀nà wa láti kọ́ iléèwẹ̀ èló ni ọ̀nà wa láti kọ́ léwẹ̀ nílé wẹ̀ tó ṣe pé yóò boni láṣìírí tí ó nílẹ̀kùn lọ́nà tí ó fi jẹ́ wípé ńgbà tí wọ́n bá ń wẹ̀ tó bá ti palẹ̀kùn dé ìwọ nìkan ló ríra rẹ àfọlọ́wọn tuntun dọ̀ ṣẹlẹ̀ yìí ọ̀nbẹ nínú nǹkan tó ṣe pé yóò mú kéèyàn kọjá ẹni tí ń ṣọ́ abẹ́ rẹ̀ ṣùgbọ́n gbọ́ bá jẹ́ pé ẹ̀kànlẹ́ ń gbélé ni ẹ̀kànlẹ́ ń gbélé ni kò sílé wẹ̀ ọmọ èèyàn ò sí ní sáláì máa wẹ̀ ẹ wá ti fojú commonize gbogbo ẹ̀ ẹ wá máa wẹ̀ lóde gbansasa gbogbo àwọn èèyàn á yín di fíìmù búlú fíìmù ẹ̀yin ni wọ́n máa wá wò wọ́n máa fi yín ṣèrànwọ́ a'udhu billah. àbí kẹ́ ẹ lẹ́ǹwẹ̀ kẹ́ wàá garu aṣọ lásọ tó ti pé láì jẹ́ pátẹ́kùn fẹ́ gan ó lè rí bọ́ọ̀lẹ̀ ẹ wàá níbẹ̀ lẹ́ ń ti wẹ̀ ń bẹ́ẹ̀ nu pé ẹ̀ṣọ́ abẹ́yìn ni jama ẹ̀ṣọ́ abẹ́yìn bákan náà ọ ń bẹ nínú yín pé ẹ̀ ń ṣọ́ abẹ́ kẹ́ ẹ ṣọ́ra láti máa tọ̀ láwọn àyè ètò tí wọ́n ṣe sọ àwọn mọ́ṣáláṣí míì tó jẹ́ pé ńgbà tí wọ́n bá fẹ́ tọ̀ ẹlòmínà tó fẹ́ tọ̀ at that same time àyè kan náà sì ni gbogbo yóò tò sí lọ́dọ̀ tó yẹ pé tí wọ́n bá ti rìlíìsì ṣòkòtò rẹ̀ tọ́ ọlọ́ǹtọ̀ kò sí tó bò má lára rẹ̀ fún ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ abẹ́ni tí ń wọlé abẹ́ni tí ń jáde a'udhu billah eléyìí ọ̀dà o kódà kátó pé mọ́sálásí náà láti tún máa practice irú eléyìí ẹ ṣe àyè ètò lọ́nà tí ó bọ́ àṣírí àwọn èèyàn lọ́nà tó ti kú tó bá ti wọ́ bẹ́ẹ̀ onìkan ní òrìra rẹ̀ onìkan ní òrìra rẹ̀ ní ti Islam kọ́ àwa nìyẹn bí ọ̀wọ̀ bó ṣe pé ọ̀kan méjìlá lè pèsè àwọn ẹni tí wọ́n bá ń tọ̀ kí wọ́n tọ̀ kíá wọ́n jáde kẹ́lòmínú lè wọlé láwọn abòmíì níbi tó burú dé wọ́n máa tọ́ ẹlòmíràn máa tọ́ ẹ wàá kọjú síra yín nígbà tí ẹ jókòó ń dining room kálukú ń jẹ wọn kọjú síra wọn bẹ́ẹ̀ ni wọ́n sì di kọjú síra wọn a'udhu billah sọ ẹ jẹ́ àkíyèsára asọ̀rọ̀ afun tó lè jẹ́ ká rí iná yẹn ní rọrùn nínú àwọn tí ń tọ́ka sí pé ẹ̀ sọ abẹ́ yín jẹ́ máa ó náà ní kẹ́ ẹ kọ́lé kẹ́ ẹ má kọ́lé ìgbẹ́sì kakọ́lé ká má kọ́lé ìgbẹ́sì ká má ma àti ìyàgbẹ́ sínú pépà lọ sọnù síbi tó yẹ ká sọnù sí àmọ́ àwa lọ tò sí pápá a lọ tò sí pápá pa ń yàgbẹ́ àbí ká lọ tò sójúdò lójú agbami ká lọ máa yàgbẹ́ ńbẹ̀ kí ẹbí ṣe máa ṣẹlẹ̀ pípẹ́ ríyàn tọ́bọ́ So bẹ́ẹ̀ bá ń bọ̀ tẹ tọ́tí láìtì pé kẹ́lẹ́ bá rọ̀ kan bẹ́ẹ̀ bá rí tọkọ̀ dí títì gbogbo òwò rẹ̀ ọkọ̀ títì ń sọ̀gbọ́ ẹlẹ̀ ó tún lè máa fa sìgá at the same time pé kó oorun sìgá ó bo oorun gbẹ èwo lọ́wọ́ àdùnnú méjèèjì a'udhu billah omi àti ẹ̀ máa fa gbóngbà náà pé kó yẹ ọmọ akẹrin gbogbo eléyìí ò sínú pé àwọn èèyàn lajú jàmá kò sí tó burú inú kéèyàn lọ ṣègbọ̀nsẹ̀ ní pápá lẹ́bù tí ṣe máa ń wáyé láyé àwọn sàhábà tẹ́ ẹ̀ bá ti lè kọ́ lè gbẹ́ sílé yín ṣùgbọ́n èrè yìí pé ibi tẹ́ ti fẹ́ ṣègbọ̀nsẹ̀ yẹn ó jìnnà gidigidi síbi tẹ́nikẹ́ni ti lè rí yín torí pé iyì yín tó bá dànù owó lè ṣe rà padà tí yìí bá ti lè sọnù kò sí iye tó lè ná tó lè rà padà wàá jìnnà gidigidi síbi tẹ́ nìkan ti lè rí ọ nígbà tó bá tún wá débi tó ti lóṣù wàá lóṣù níbi tó ṣe pé nǹkan ó bù ọ kò ní jẹ́ kẹ́ni tí máa ń wọ ọ kábọ̀ kó rí ọ. tó gbogbo eléyìí la gbọ́dọ̀ mójútó torí pé àwọn afẹ́ wọ àlìjáná ni àfẹ́ wọ náà ni kì í ṣe pé nǹkan kan special lára tiwa ṣùgbọ́n ètò special lọ́rọ̀ tiwa ni al-islam ìsìláàmù táwọn aníhun òun lọ kọ́ wa ní gbogbo àwọn dáadáa dáadáa tá a sì gbọ́dọ̀ mójútó walladhina hum li furujihim hafidhun àwọn ẹni tó ṣe kí wọ́n máa ń ṣọ́ ìhòhò wọn wọ́n máa ń ṣọ́ ìhòhò wọn ìdínú tẹ́fìrí pé ìsìláàmù gan ọgbà kẹwọ thawban shaffafan aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ tí ó fi bẹ́ẹ̀ ṣe rí hàn tí wọ́n kàn jẹ́ pé ẹ kàn fi ẹ kàn fi aṣọ yọ́rọ́yọ́rọ́ sọ́rùn ni gbogbo ara yín náà wọ́n rí Islam ọ̀gbà ká wọlú ẹ̀ kálíbà jẹ́ ni àpọ́nlé ni kálíbà jẹ́ ni ọ̀wọ́ ni illa ala azwajihim àfi fáwọn ìyàwó wọn nìkan àfi fáwọn ọkọ wọn nìkan àwọn obìnrin kò sí ìhòòhò láàrin wọn àtàwọn ọkọ wọn àwọn ọkọ kò sí òhò láàrin wọn àtàwọn ìyàwó wọn laysa bayna ar-rajuli wa zawjatihi awra kò sí òhò láàrin ọkùnrin àtìyàwó ẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin Ọlọ́run kò sí ní tó burú kó wọlé lọ báyàwó rẹ̀ kíyàwó rẹ̀ já wọlé lọ bọ̀ ilé nítorí ọ̀kan lẹ́kọ̀ọ́ sí ajá wọlé ọ̀kan àbùkù tó bá ti ṣe bẹ́ẹ̀ kò sí kò sí ọ̀kan àbùkù kankan kò sí ọ̀kan àbùkù kankan torí pé ìyàwó rẹ ni torí pọ́kọ rẹ ni torí ẹ̀ o need láti máa gbé ìhòòhò rẹ sápamọ́ fún ìyàwó rẹ o need láti máa gbé ìhòòhò rẹ sápamọ́ fọ́kọ rẹ. bíkọ́ máa sọ pé kí ni dọ́là mu ó sì ń bọ́ sókòtò má mi ń dì kọ́bọ̀ ṣebí ìyàwó rẹ̀ ẹ sì ń tú aṣọ àbí ẹ gbádùn <laughs> ìwọ lára rí ọ̀dà ọkọ rí ọgbọ ọkọ rẹ mẹ nítorí ẹ ló jẹ kó ọtọ ọ̀fẹ́ yàwó tó ń tanra rẹ jẹ ká tún rí tiyín gbọ́ lálẹ́ yìí. <laughs> ẹ àmọ́ tẹ̀ ń dúró dè Bashir kílẹ̀ ń dúró dè ọdún Ramadan dé ẹ̀gbéyàwó Eid al-Adha ó tún dé ẹ̀fẹ́yàwó la hawla wala quwwata illa ọdún wo lẹ́wà ń dúró dè tora mùsùlùmí ò ní ju ọdún méjì lọ ah, ẹ dákun ẹ ṣàánú ara yín o. sẹ́wọ̀n kékeré ṣe pẹ́lú mi là ní ẹ̀sánú ara ti yín náà ní ẹ̀dàkùn ẹ̀sánú ẹ̀ ẹ̀sánú ẹ̀ torí ẹni tí ó bá ti tó gbéyàwó tó gbéyàwó gbogbo àwọn èrò burúkú ni ọmọ wa sórí rẹ̀ ń jọjúmọ́ bá yọkàn máa ya oríṣiríṣi sórí ẹ̀ pé bọ́yá ó tún lè jẹ́ báyìí kékeré ni tí ọ̀rẹ́ ni dáńgì ọ̀dọ̀wọ̀nyí o ọ̀dọ̀wọ̀nyí o sí ìhòòhò láàrin ọkọ àtìyàwó ẹ̀ torí ẹ̀ inú ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run ọba ọlọ́run ọba wa dáa púpọ̀ ó sì máa tó ń dá ọmọ bó ń ṣe dá wa ọmọ tó ń dá sínú wa ọmọ tá a máa fẹ́ ọmọ tá a máa wá ìdínú ọwọ́ sí gbogbo bàjẹ́ gbogbo aburú ṣe léwọ̀ ọwọ́ sí gbogbo ńtọ́ dáa ó ṣe lẹ́tọ̀ lọ́nà tó jẹ́ pé kàkà kọ́ máa wá burúkú kọ́ máa wá ìdáká dáadáa tọ́lọ̀ ti ṣe ni ó ọ ó ti tú ọ. illa ala azwajihim torí ẹ̀ lẹ́nìkan tẹ́lẹ̀ èèyàn ara ẹnìkan ara èèyàn á múùvù èèyàn rí kiri kí ni feyawo fẹ́yàwó dákun irọ́ lásán kí ni múùvù nígbà tó náà ni tó bá ti ní ìsìn ọmọ ta ni àwọn tó fẹ́yàwó tó bá ti àwọn àwọn ọmọ ìta kò ní sàlùbáríkà àmọ́ wọ́n tó ọ̀fẹ́ yà wọ́n lọ́mọ ọ́ àwọn obìnrin ni alọ́mọ ìta làwọn eléyìí abẹ̀nà òṣèwárẹ̀ àwọn ọmọ títì ni làwọn eléyìí torí ẹ̀ ọlọ́run ní rírí táwọn ìyàwó wọn bá rí di wọn àti rírí táwọn náà bá rí di àwọn ìyàwó wọn fa innahum ghayru malumin wọ́n yẹn sẹ́ni tá a lè kàn lábùkù nítorí eléyìí káàró owó ọ̀ràn tí ìyàwó rẹ̀ fi rídi rẹ̀ áá wọ́n lọ ọ̀rọ̀ sọ ebi ìyàwó rẹ̀ ni áá ẹ̀yin náà sì wáá sí ilé ìfọkọ yín má sì di ilé ìfọkọ rẹ̀ ta lọ́ọ́ àsì ilé ìfọkọ́mọ́ tẹ̀lé yìí túmọ̀ sí wípé kò sí òhò láàrin ọkọ àti ìyàwó rẹ̀ ìdínú tó fi rí pàànàbí Muhammad sallallahu alayhi wa sallam nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith wọ́n ń ṣàlàyé fún wa bánabi ti ṣe máa wẹ̀ àtòun àtàwọn ìyàwó rẹ̀ nínú iléèwẹ̀ lẹ́ẹ̀kan náà pẹ̀lú omi kan náà tí wọ́n jọ máa kọ́wọ́ bọnú igbá omi eléyìí ó bu tiẹ̀ eléyìí náà ó tún bu tiẹ̀ sallallahu alayhi wa alayhi wa sallam. tọ́ ọlọ́ni faman ibtagha wara'a dhalik fa ulaika humul aadun ẹni tó bá wá wá àti gbọ́ bùkátà rẹ̀ níbo mi tó yàtọ̀ sára ìyàwó rẹ̀ àbá rẹ̀ rúbìnrin tó ní kápá lórí ẹ̀ àwọn eléyẹn àwọn lọ́lọ́tẹ̀ o olùtayọ ẹnu àlọ́ ọlọ́run o àwọn tí yọ jẹ eléyìí bá yé wa kálukú pẹ̀lú ìyàwó rẹ̀ kò sẹ́ni tí ó sọ pé kí ni ti ń ṣẹlẹ̀ ń wo àtitalẹ̀ wà á nu bó lẹ́sẹ̀ tilẹ̀kùn má rí hùn kò sẹ́ni tí ó sọ bẹ́ẹ̀ fún ẹ torí pé ìyàwó rẹ̀ ṣùgbọ́n ẹ dákun ẹjẹ́ àkíyèsí o ọ̀pọ̀lọpọ̀ báwọn ìyàwó yín ṣe ń di ìyàwó yín o lábẹ́ òfin ọlọ́run ó wà questionable yẹn ni pé kò jágara pọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó ṣe ń di ìyàwó fáwọn ọkọ láwùjọ tí wọ́n gbẹ́sìn yìí wọ̀nyí kò jágara ẹnìkan sọ ó ń béèrè láàárọ̀ yìí ó ní ọmọbìnrin tó ń fẹ́ fẹ́ ó ń lọ sọ́dọ̀ wọ̀líyì rẹ̀ ìgbà tí àwọn lọ yọjú sí wọ̀lí tó ń sì fi hàn án pọ́nmọ rẹ̀ báyìí báyìí o òun fẹ́ fẹ́ bàbá yẹn àbúrò ló jẹ́ sí bàbá ọmọbìnrin ìgbà tó ṣe pé bàbá ọmọbìnrin ti kú ìgbà táwọn wá sọ̀rọ̀ tí bàbá yìí rí àwọn táwọn ṣe gbogbo ẹ̀ gbàtà àwọn ajáde àtọmọbìnrin àtàwọn èèyàn míì tó wà ń bẹ àwọn jáde àwọn fẹ́ máa lọ bàbá yẹn wọ́n á fa òun sẹ́yìn lọ́wọ́ sọ pé òun ti yọ̀ǹda ọmọ òun fún ọ o òun ti yọ̀ǹda rẹ̀ fún ọ òun á ń béèrè pé sọ ti dìyàwó òun nù. No ṣé gbogbo nǹkan lè máa ṣẹlẹ̀ báyìí nǹkan kan gbọ́dọ̀ ṣẹlẹ̀ o torí pé kíni gbogbo yín lẹ́ lọ́ọ̀bẹ̀ tẹ́ ẹ sì sọ̀rọ̀ tó wà general ṣùgbọ́n nígbà tí bàbá ọ sọ yìí pé òun yọ̀ǹda ọmọbìnrin fún ọ ìwọ nìkan ló dáfà sẹ́yìn kò bún àwọn èèyàn yòókù gbọ́ wọ́n á lọ kí ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ ẹ̀ wọ́n ń ṣe zina oníṣà wọ́n ní zina nítorí pé bàbá yẹn kò sọ ko àwọn èèyàn yòókù létí ipò ń ti fi fún ọ ó ló ń yọ̀ǹda fún ọ ìwọ sóhun a sì mọ̀ pé kò sí ẹni náà tó lè sọ tó jẹ́ haram tó lè sọ di halal. bó láti wá tún ṣe àkọ́kọ́ mo yọ̀ǹda òun kèé ṣe iyigi kan ò lè so bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà mo yọ̀ǹda iyigi kan ò lè so bẹ́ẹ̀ torí ẹ̀ gbogbo ẹni tẹ́ ń so iyigi pẹ̀lú pé àti yọ̀ǹda ẹ̀ ń tanra ẹ̀ jẹ nù torí pé lábẹ́ òfin ṣẹ̀ríà wẹ́ẹ̀dì yẹn kò túmọ̀ sí ìgbéyàwó bóòlù ẹsẹ̀ lè túmọ̀ mo yọ̀ǹda léde lárúbá kí ni mo yọ̀ǹda bẹ̀ wá sí i kí ni mo yọ̀ǹda lédè lárúbá ẹ̀rí nǹkan mẹ́wọ́ wọ́sọ́lù ìsítàdántù báwo mọ̀ ń tọrọ àti wọlé nù mọ̀ yọ̀ǹda àdìgbò sọ lárúbá rẹ̀ tí o bá mọ́ ní o túmọ̀ fún mi adintu adintu adintu ṣé ìgbéyàwó nù. No? àbẹ́rẹ́ wọ́n rò pé yẹ yín àdéǹtù igi kan ò lè so bẹ́ẹ̀ láéláé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó tí ń bẹ lọ́dọ̀ yín ọlọ́run yọ yín o nìkan ṣòṣòbà ẹni ń bẹ láàrin ká máa wulẹ̀ pé ń zìnà ká gbé sáàrin méjì o nítorí gbólóhùn fi so yìgì kò túmọ̀ sí yìgì ẹ̀rẹ́ àwa ti mọ̀ bẹ́ẹ̀ láwùjọ wa kí n lè mọ̀ láwùjọ sáwùjọ yín ní Islam ni wípé àti sábà bẹ́ẹ̀ ẹ sábà bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fi ń so igi torí àwọn ṣe sọ lábẹ́ òfin ṣẹ̀rí àpè tó bá jẹ́ pé bàbá tí ó fọmọ lọ́kọ àtọkọ tí ó fẹ́ yàwó wọ́n bá gbọ́ lárúbáwá lárúbáwá ló yẹ kí wọ́n fi tán kókó torí gbólóhùn lárúbáwá yẹn wọn ò nítumọ̀ mi zawajtuka ha zawajtuka ha ìwọ sì sọ pé kí ni qabiltu zawwajtukaha bàbá fẹ́ túmọ̀ rẹ̀ sí yorùbá á sọ pé mo fi fún ọ kọjẹ́yàwó fún ọ mo fi fún ọ kọjẹ́yàwó fún ọ wọ́n sọ pé kọ́bílì tún mọ́ gbà á tí wọn bá so igi báyìí wọn á so igi wọn ń tanra wọn jẹ ni eléyìí túmọ̀ sí pé ìwà ń wára ìwà ń wára tó mẹ́nìkan tó fi gbéyàwó wọlé tó fi di pé nǹkan ṣẹlẹ̀ láàrin wọn tó wá jẹ́ kíjọ́ kejì ló tó wá rántí tí wọ́n ń béèrè pé ẹjọ́ sà àwọn so igi lánàá but òun fura pé táwọn fi túká ń bẹ̀ kò sẹ́nìkan tó sọ pé àti ẹ̀fí fún ọ tí Yorùbá máa sọ fún sọ ambosibosi mo fi àbí àti yọ̀ǹda tí Yorùbá máa sọ yùn ambosibosi kò sọ pé mo fi fún ọkọ jẹyàwó fún ọ lẹ́nìkan kan ọ̀sán tọjọ bẹ́ẹ̀ àwọn kan ń wura àwọn náà ni wọ́n sáré pétọ̀ ẹyin ọ̀dà kò burú kálukọ́ máa jẹun. òun sì ti múyàwó wọlé ìjọ kejì lọ́wọ́ arántí gbogbo history ẹ̀rí nǹkan mẹ́ọ̀ ó múyàwó wọlé sáyẹn kí nǹkan ó ti ṣẹlẹ̀. ìgbà náà lọ́wọ́ arántí ìṣúra ni ẹjọ́ báwo la máa ṣe báyìí o. la hawla wala quwwata illa billah. ẹ àwa sọ fún ó gbéra nis ọlọ́ba wàlí obìnrin yẹn ẹ wàá ṣe àkùdù à ń bẹ lọ́n kọ́ mẹ́jẹ pé o ti dáràn ẹ wàá ṣe àkùdù gẹ́gẹ́ bá a ṣe wí fún ọ yìí nis ẹjọ tẹ bá ti wá sí báyẹn tẹlẹ rí bá ti wá bẹsẹ ó ti tán ọwọ àtó bí ọ̀sẹ̀ mẹ́ta ó tún wá pè ó wá ní ẹ èmi ni mo béèrè nǹkan báyìí báyìí báyìí ìjọba báyìí hàn tó ti á lọ ẹ actually ẹ mi ìrówó ọkọ sẹ́yìn lè ṣe lórí fóònù kò dájú pọ̀ gbádùn <laughs> so orí fóònù ló ti á mọ̀ pé bàbá pé ẹ sọ báyìí kémi náà lè bá a dáhùn báyìí torí ẹ ọ̀nà tọ́pọ̀lọpọ̀ tíyàwó wọn fi ń jẹ́ ìyàwó fún wọn ó nídìí wádìí torí ẹ tí o bá lọ fẹ́ yàwó tó bá ti rí i pé àwọn wẹ́ẹ̀dì ti ń jáde ò clear sẹ́yìn káwọn èèyàn ọ̀mà náà ni àwọn náà ọ̀mà àmà fẹ́ bà nǹkan jẹ́ ṣùgbọ́n àwọn ọ̀mà ẹni tí wọ́n mà ní ọkọ̀ ẹni tí wọ́n mà fẹ́ẹ́ sọ pé bàbá kìí ṣe mọ yọ̀ǹda lẹ́sùn ẹni tó bá wà ń bẹ̀ ẹ sọ fún pé ẹ sọ pé mo fi fún kọjá mọ bàá. tẹ̀wọ́n pé wá di lọ́la tí yóò bá bí a responsibility yóò sọ pé ń gba nǹkan mọ́ kàn sọ pé kò burú náà ni so eléyìí ẹ jẹ́ báwọn. bákan náà wọ́n ní mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó ṣé nù kìí ṣe gẹ́gẹ́ nù gẹ́gẹ́ kìí ṣe bàbá ni mo fi fún ọ kọjá ìyàwó fún ọ wàá ni mo gbà á gẹ́gẹ́ bí ìyàwó à gẹ́gẹ́ kìí ṣe ẹ̀tọ́ ọba gbà ní gẹ́gẹ́ ó dájú pé ò tí ì rí àwọn òfin lábẹ́ ṣẹ̀ríà a gbọ́dọ̀ kí sáàrin yẹn o òun ni kókó wọn sọ gbogbo rọ́rọ́ bí ṣìtàn ṣe tẹ́ ń ta tẹ́ǹtì tẹ́ ń kóra tẹ́ ń tanra yín jẹ tẹ́ ń sun rárá àbí òye ògbélé irọ́ lásán ni inú adùn sí eh, inú irọ́ lásán gbogbo eléyìí nǹkan ni wọ́n ń pè yíjì èyí tó jẹ́ kókó o òun náà ni wọn ò ní ṣe eléyìí jẹba o ọlọ́run ọbẹ̀ lè dá wa haram alfawahisha ma zahara minha wa ma batan gbogbo bàjẹ́ gbogbo wa bàjẹ́ eléyìí tí wọ́n máa ń forí kèé ṣe èyí tó hàn nù ọlọ́run ọba ṣe léwọ̀ wa ma batan gbogbo ètò pamọ́ eléyìí tí máa bẹ́ẹ̀ nù ọkàn ọlọ́run ọba ṣe léwọ̀ ọlọ́run ọba ni. قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم صفوا يقول يا الله بامي kòsìn kankan léèwọ̀ ju àwọn ọ̀wà àbàjẹ́ lọ èyí tó hàn àti èyí tó pamọ́ bákan náà gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ẹlẹ́dàá mi ṣe léèwọ̀ bákan náà ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún ṣe léèwọ̀. أن يقرب النساء في دم حيضهن أو نفاسهن الله نسلي وفقني láti súnmọ́ ìyàwó rẹ̀ lákòókò tí ìyàwó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ haram ni kó bá lò lábẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà ni àkókò tí ẹ̀jẹ̀ bímọ bá ń jáde lára ìyàwó haram ni kó bá lò lábẹ́ rẹ̀ nítorí pé ọlọ́run bá wa ó sọ nínú alukur'an ó ní wala taqrabuhunna hatta yathurna ẹ ò gbọ́dọ̀ súnmọ́ àwọn ìyàwó yín bá wọn lò ẹ gbọ́dọ̀ bá wọn lò ní ìgbà tí nǹkan oṣù sì ń jáde lára wọn hatta yathurna títí tí ẹ̀jẹ̀ yẹn ó fi dá fa idha tatahharna tẹ́jẹ̀ bá dá tí wọ́n wá wẹ̀ fa'tuhunna min haythu amarakumullah ìgbà náà kò burú ike kẹ wá bá wọn lò gbàbí tọ́lọ́wọ́n bá ti ní kẹ́ máa bá wọn lò eléyìí tó túmọ̀ sí pé àsìkò tóbìnrin bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ haram ni kó bá lò àsìkò tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ haram ni kó bá lò àmọ́ o kò sí ní tó burú fẹ́ni tó ṣe pé àwọn rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbíjọ́ pé ẹ̀jẹ̀ bímọ ó sì ń jáde lára rẹ̀ ó sì ṣẹlẹ̀ pé ìyàwó kan tó ní náà nù obìnrin wa mú kò sí tó burú pé kí ìyàwó yìí kó sàn kan mára láàrin ìdodo rẹ̀ sí orúnkún rẹ̀ méjèèjì kó wá jẹ́ pé àwọn nǹkan tó ṣẹ́kù lára rẹ̀ ó fi ó fi mú obìnrin tó mú kúrò lójú rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé kò sí tó burú kó tún máa fi ntí ń bẹ lábẹ́ aṣọ tóbìnrin sán má àárín ìdodo àtòrúnkùn rẹ̀ náà kó tún máa fi ṣeré àmọ́ láì jẹ́ pọ́ mọ́wọ́ débi tí ẹ̀jẹ̀ ti ń jáde. ìṣe ni ìmáàmù Malik rahimahullah lòun sa eléyìí lẹ́sà nítorí kó wá nínú hadithi aisha radiyallahu anha wànàbí sallallahu alayhi wa sallam ọjọ́ ẹni tó sọ pé tí mo bá ń ṣe nǹkan oṣù a máa pa mí láṣẹ láti lọ nǹkan má di yóò mọ wá bá mi ṣeré lórí lára àwọn oríkèé mi tó yàtọ̀ síbi tí mo sán sọ mọ́ tó a sì rí apá kan nínú àwọn fuqaha. táwọn sọ yìí pé kò ẹsẹ̀ need pé kóbìnrin ti ń ṣe nǹkan oṣù yẹn tàbí èyí tí ẹ̀jẹ̀ ìbí máa ń jáde lára rẹ̀ kó sàn kan mára ná kò need ṣùgbọ́n ọkùnrin ló kù sí lọ́wọ́ kó ṣọ́ra fún bí tẹ́jẹ̀ ti ń jáde torí hadithi míì tó tún wá tó náà tó fẹsẹ̀ rinlẹ̀ pànàbí sallallahu alaihi wasallam. wọ́n sọ fún ọkọ ẹni tí ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù àbí tẹ́jẹ̀ bí máa ń jáde lára rẹ̀ pé isna'u kulla shay ghayra an tajannabu al-mawdi' gbogbo ń tó bá wù yín lè ṣe o yàtọ̀ sí pé kẹ́ ẹ sọ́ra fáyè tẹ́jẹ̀ ti ń jáde tẹ̀lé yìí túmọ̀ sí wípé láti mú tójú rẹ̀ kú lásìkò tíyàwó rẹ̀ sì ń ṣe nǹkan oṣù àwọn nǹkan tó o tún lè máa ṣe pẹ̀lú ìyàwó rẹ wà àmọ́ o ṣọ́ra fún ìbálòpọ̀ ní àyè tẹ́jẹ̀ ti ń jáde lásìkò tóbìnrin ṣe nǹkan oṣù lọ́wọ́. bákan náà àfààní wa harrama mina nisa ima taqaddama dhikruna iyyah àwọn obìnrin kẹta ti dárúkọ wọn ṣáájú tá a ti sọ bí wọn ṣe rí ṣáájú ọlọ́run ọba ṣe fífẹ́ wọn léèwọ̀ o ọlọ́run ṣe fífẹ́ wọn léèwọ̀ gẹ́gẹ́ bá a ti ṣe wí ṣáájú bí tọ́lọ́run sọ pé hurrimat alaykum ummahatukum wa banatukum wa akhawatukum wa ammatukum wa khalatukum àwọn obìnrin tọ́lọ́run ṣe léèwọ̀ ní fífẹ́ bọ́lá wọn bá ṣe àwọn ìyá wa léèwọ̀ fún wa láti fẹ́ ọlọ́run bá ṣe àwọn ọmọbìnrin wa léèwọ̀ fún wa láti fẹ́ àwọn ọmọ ìyá wa lóbìnrin ọlọ́run ṣe wọn léèwọ̀ fún wa láti fẹ́ bákan náà àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá wa táwọn jóbìnrin èèwọ̀ ni fún wa láti fẹ́ wọn àwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n ìyá wa táwọn jóbìnrin èèwọ̀ ni fún wa láti fẹ́ wọn so àtàwọn míì dá àṣàlàyé wọn láàyè tó ti síwájú gbogbo ẹni tó lọ́wọ́ bá ṣe fífẹ́ rẹ̀ léèwọ̀ ọ̀ràn yẹn ni kí èèyàn jìnnà sí àti ẹ̀ ti ronú pé ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ ìbá tiẹ̀ jẹ́yàwó èèyàn wọ́n ti sì pọ̀ gbádùn tó wáyé pé tíyà rẹ̀ bá jẹ́yàwó rẹ̀ tọmọ rẹ bá jẹ́ ìyàwó rẹ táǹtì rẹ àbábúrò rẹ bá jẹ́ ìyàwó rẹ tábúrò bàbá rẹ àbẹ́gbọ́n bàbá rẹ bá jẹ́ ìyàwó rẹ tábúrò ya rẹ àbẹ́gbọ́n ya rẹ bá jẹ́ ìyàwó rẹ nígbà tí kórè èèyàn dàrú. bó tilẹ̀ jẹ́ pé àwọn aláìlórí lọ́wọ́ oríṣiríṣi ìbàjẹ́ lè máa ṣẹlẹ̀ gbọ́wọ́ tiwọn o gbígbẹ́ gbọ́ pọ́ máa lọ́ bá ya rẹ̀ sùn tí ya lóyún o gbígbẹ́ gbọ́ pé bàbá olórí ibú kan olọ́bọ̀ máa rẹ̀ sùn tó máa lóyún wọn ló ti gbà pé njọ kérésì lọba dàbọ ọmọ ọmọ bá lóyún ó sì níyàwó méjì bó tilẹ̀ jẹ́ kó ti kọ̀yà ọmọ ẹlẹ̀ ó tún á níyàwó méjì mi ó tún á rọ ọmọ mú àwọn aṣọ ọmọ ní Sunday gbólúwa ti fẹ́ <laughs> olúwa ọ̀fẹ́ rànù torí de eléyìí a rí i pé àwọn tó lọ ń ṣe léwọ yẹn àgbọ́dọ̀ fẹ́ wọn àgbọ́dọ̀ fẹ́ wọn eléyìí jẹba o. wa amara bi akli tayyib ọlọ́wọ́n bá ti pa ọ́ láṣẹ àwọn olùgbàgbọ́ òdodo àwọn mùsùlùmí pé gbogbo ń tẹ́ bá máa jẹ ẹdí ọtọ́ torí ntọ́ tọ́ ló máa ń dùn ọlọ́ni yá ayọ̀ alladhina amanu kulu min tayyibati ma razaqnakum ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú àwọn nǹkan tó dùn tá a fi rọ̀ yín lọ́rọ̀ ẹ ṣọ́ra fún àwọn haram halal ìníkà ẹ máa jẹ níta àgbàlérò pẹ̀lú jíjẹ ń bí ọ̀nà ìníkà ẹ máa ṣàǹfààní lára gbogbo tó bá halal a sì ti máa ń tí ó jẹ́ kí nǹkan jẹ́ halal oní ẹnìkan jẹ́ pé àjí nǹkan yẹn kìí ṣe ń tà lẹ́tọ̀ọ́ sí kìí ṣe nǹkan oníǹkan la fi tipátipá gbà má lọ́wọ́ kìí ṣe ń tà lẹ́tọ̀ọ́ sí ńlá ń lò ńlá ń jẹ gbẹ̀ǹtẹ̀ lọ jí àpò gbé lórí igbá oníṣàjẹun olè ní ọ̀hún haram ní tó ń jẹ yẹn bákan náà ó sì ń bẹ nínú tí máa jẹ́ kí nǹkan jẹ́ tọ̀ kọ́ má jẹ́ pọ́lọ̀ ń ṣe nǹkan gan lé wọ̀ bí ẹni tí ń jẹ si ó ní wọ́n dín dáadáa kò sí bí wọ́n ṣe lè dín máa ta sánsán tó tí ò ní jẹ́ haram bí ẹni tó sọ pé ah ẹran ajá ó oh, a máa dùn kí ni ń dùn ní òjẹkújẹ kí gbogbo eléyìí èèyàn jìnnà sí ìjọ ń pè ní at-tayyib òun náà ní tó bá jẹ́ halal bákan náà ìwọ mùsùlùmí nígbà tó bá ti mẹ́lẹ́ yìí fala yahillu laka an ta'kula illa tayyiba kọ̀tọ́kọ̀ jẹ́ nǹkan kan àfi tó bá jẹ́ halal o Ibn Abbas radiyallahu anhuma oni la yaqbalu Allahu salata man fi batnihi haram ẹni tí nǹkan jẹ́ haram bá ń bẹ́ ń kun rẹ̀ ọlọ́run nígbà sọ̀láàtì rẹ̀. gbọ́dọ̀ yẹ pé owó haramu la ń jẹ owó haramu ló fi gbé fùfú nú fùfú twenty naira nífa owó tó dì ní ọwọ́ sẹ́ Allahu akbar ọlọ́lọ́ ò ní gbà limadha torí fufu twenty naira ẹ̀dàkọ̀ ẹ̀ wọ àkóbá tí fufu fa fún wèrè látàrí kíni olè jíjà Ibn Abbas tó ní. man akala lukumata haraman lukumatan haraman lam yaqbalillahu minhu amalahu arba'ina sabaxan yẹn tó bá jẹ òkèlè kan tẹ́ pé òkèlè yún haramu ni ọ̀nà tí ọ̀dà lọ́gbàrí bí ẹni tí ń gbẹ̀gún jẹ owó àbẹ̀tẹ́lẹ̀ sọ́wọ́ kúdúrú tún ààrẹ ṣe ó ní iṣẹ́ tó bá ṣe ogójì ọjọ́ ọlọ́run nígbà tó gbogbo eléyìí wọn kì í sọ min qabil ar-ra'i yìí ṣe pé ròrí rẹ̀ ló fi sọ ó súnmọ́ kọjá pọ̀ gbọ́ ni látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. wala yahillu an talbasa illa tayyiba kò sì tọ́kọ̀ owó nǹkan àfi tó bá o tó bá halal aṣọ ẹgbẹ́jọ dá kò yẹ kémi náà máa wọ̀ níjọ́ yẹn mẹsẹ̀ ń wọn náà fẹ́ wọ́n tí gbogbo èèyàn wọ̀ ọwọ́ ajiwo òfin ra pé ọmọ tí ọ pé kìnnì kan mẹjẹ kó wọn tẹ láàrin ẹgbẹ́ òun ọba lọ jalè ọba kó aṣọ wọ̀ aṣọ wọ̀ lọ́wọ́ yẹn haram torí kọtọ wọlé. an tarkaba illa tayyiba kò sí tọ́kọ̀ ogun kankan àfi tó bá jẹ́ halal kéèyàn á lọ jalè kó ra mọ́tò kó a gẹ fìlà nínú rẹ̀ a a'udhu billah ó lè. nítorí pé mọ́tò tó ogun yẹn tó yẹ kó haram ló fi ra musiba bẹ́ẹ̀ náà ni ẹni tó lọ ra machine pẹ̀lú owó tó jí. ni wọ́n hó náà haram ni ah, ah kẹ́tẹ́kẹ́tẹ́ ló ń tiẹ̀ lọ rà haram ló fi ra gígùn tí ń haram náà ni èèyàn jí mọ́tò ni ó jí gbé wọ́n lọ plate number rẹ̀ tí ń haram wọ́n pààkì ọ̀kadà kalẹ̀ wọ́n làwọn fẹ́ẹ́ ṣe sọ́lẹ́t àwọn olórí ibú kò ní sàlùbáríkà àsáwọn ti ń sọ mẹ́rin sẹ́ Allahu akbar wọ́n sì rú ọ̀kadà wọn ò tí o wọ́n rù torí pé àwọn tètè tí pẹ̀lú chain wọ́n ti ṣe gbogbo ẹ̀ kí ló dé láwùjọ tiwa táwọn ìpawọ́ pọ̀ láti mọ̀ by the time tí a bá rí téèyàn ru machine só lè jẹ́ tiẹ̀ kó sì rù. ọ yẹ kí gbogbo ó lè dá dúró pé ẹjọ́ pé lẹ́ gbé ẹ kí rẹ sọnù ni mo á ní kí n rù áà ẹ gbé kalẹ̀ á débi ti ṣàlàyé bí kì í ṣe sọnù tó ti mẹ́ṣíìnì lọ ti mẹ́ṣíìnì kọ ọrùn tó sì ń tú láàsì rẹ̀ kọ́ kọjú sẹ́yìn náà ó mú tó fi jẹ́ pé ẹ̀ tú ọrùn rẹ̀ kó lè

torí délé ọ̀dọ̀ wa jẹmọ ẹjá bẹ̀rù ọlọ tọ wala yahillu an taskuna illa tayyiba ọgbọdọ gbélé kan àfi ilé tó dá o ilé tó jẹ́ halal èyí jí ilé gbà mọ́ àwọn onílé lọ́wọ́ ó jí ilé gbà lọ́wọ́ haram ni o ẹlòmíì ní sìn bàbá kan kú ó sì láwọn ilé kú tó náà pé tọ èmi ìgbé o kí n rí bàbá ńlẹ̀ tí ó wàá béèrè owó lé ní ìsìn ń sọ látàrí ni sẹ́wọ̀n kéèyàn ó lé nìyẹn ó lé nìyẹn àbẹ́nijọ́ pé ń gbélé ọdún kìíní kò sanwó ọdún kejì kò sanwó ọdún kẹta kò sanwó ọdún kẹrin kò sanwó ní ah inṣàlá inṣàlá inṣàlá òkúrọ́ kéèpé. sẹ́wọ̀n eléyìí náà tó bá yẹ kó ní lẹ́mìí kó wọ́n ní sàn ìgbé tí ń gbélé yẹn kọ́ haram torí délé ọ̀dọ̀ wa ẹ mẹ́jẹ̀ á gbé ilé àyàfi lọ́nà tọ̀tọ̀ ẹni tó wá lọ jalè ọjalè ló bá lọ ralé ó lè táwọn tiẹ̀ ibi táwọn ṣe dé yìí ọlámì ó tó bá wọn tó ń tiẹ̀ ti nílé gbígbé léyìn haram ni torí pé owó lè ló fi rà kọ̀tọ́ kó gbé bẹ̀ tọ́ kí wá ṣe léyìn nìkan o. wọ́n ní wọ́n tasta'milu sa'ira ma tantafi'u bihi tayyiba gbogbo ní tẹ́yìn ọba ti lò láyé yìí gbogbo ní tẹ́yìn ọba lò láyé yìí ẹjọ́ jẹ́ pé ọ̀nà tọ́tọ́ lẹ gbà ilé ayé yìí kò sí nǹkan tá a níbẹ̀ tá a ní filẹ̀ ẹ ká kánjú ẹ kójú kòkòrò kó ti wá lọ sídìí tí ọ̀dà níta ti lẹ́tọ̀ọ́ sí ká má lò ọba ti tọ́ sí wa tí tiwa ká jìnà sí ẹni ìfọ̀tọ́sí nípe lára amú yẹ bí òwe àwọn olè ẹ jẹ́ ká dínà sówe kówe yẹn nǹkan ní nǹkan tí èsì tiẹ̀ ọ̀wá nígbà tó yẹ pé ẹnìkan kan òkú kọ́ ọmọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ògbé ṣe eléyìí àwọn òwe àwọn olè nìyẹn nítorí bá tọ́ sí jẹ́ tiẹ̀ ní kò lò ọlẹ́sẹ̀ kìíní ogun nígbà olóòtú orí ti kìíní kan òwe àwọn olè nìyẹn o. àwọn olè nìyẹn sókè yẹn ó jìnà sí ntọ́ba tọ́ sí wa tọ́ba ti láyọ̀ ọkàn yọ la àlùbáríkà ntí ọ̀tọ́ sí wa téèyàn bá mú wàhálà ni ọlọ́run bò ní fìyàn sílẹ̀ torí pé téèyàn bá ti ń gbọ́ òfin ọlọ́run kọ́ máa tẹ̀lé náà ní tọ́sẹ̀kù kọ́ tẹ̀lé náà ní tọ́sẹ̀kù ìyẹn rówó he owó ìwà pọ́ọ̀ ó sì súnmọ́ ó jẹ́ pé ẹni tó lówó yìí òun ti ń sunkún níbi tó wà. bẹ́ẹ̀ ṣe ṣe pẹ̀kí pẹ̀lú ẹni tó lówó nù ń sunkún pé kí ni ń pa ẹ lẹ́kún bàbá owó báyìí báyìí báyìí báyìí ni èlò lẹ powó iye báyìí ni ẹ sì gbé owó jáde ẹ sì ká ó sì jẹ ẹ sì gbé owó rẹ fún inú kí lẹ gbé sí ó ní irú àpò báyìí pé okùn ó lẹ fi so irú okùn báyìí ó sì ṣe déédéé pẹ̀lú ti ń bẹ lọ́dọ̀ tí ẹ gbé owó jáde ẹ ká ó sì ṣe déédéé ẹ gbé owó rẹ lé lọ́wọ́ wàláhì ó lóore fún yín ju ká gbowó sá lọ lọ nítorí pé njẹ́ yẹn wọ́n sọ ni pé à tí èsì pé kìnnì kan lẹ́gi mọ́ nítorí ní òtò tún dáa fún kò lè dáa fún tinú yẹ ẹ ló ti ta fún ọ nígbà tó rówó tó ọ̀sà tó gbé sá ọba o tí ọ̀dájú kó owó ni o mọ̀ràn ń gẹ́gẹ́ bí owó táwọn kan máa ń gbà láì ṣiṣẹ́ owó táwọn kan máa ń gbà láì ṣiṣẹ́ gẹ́gẹ́ bí owó òwe tí wọ́n máa ń já owó kíni rí ìwé ọ̀nà tó àwọn ni wọ́n ṣe àwọn ni wọ́n là àwọn wọ́n dọ̀dà sí àbí bàbá wọn lọ́la wọ́n tún dá ọmọ ẹsẹ̀ bí àwọn agbowó pa subhanallah owó yẹn jẹ wọn pélé yẹn sẹ́rù rẹ̀ jẹ tó ń kí láyà orúkọ orówó wọn jẹ haram owó kínu okó dùn ro làgbèdè tiẹ̀ ń pọkọ́ta wọn na gbé mẹsìnì kọ dayà kọ atẹ́gùn kọ́ gbà àwọn èèyàn kan jìyà àwọn ń wá jókòó ń ọ̀dájú irú àwọn owó haramu yẹn torí rẹ bá pé kò gbọ́dọ̀ bá wọn gbà o kò gbọ́dọ̀ bá wọn gbà owó burúkú lówó yẹn o kò bá wọn gbà o bẹ́ẹ̀ náà ni ní gáràjì ọlọ́kọ̀ lóòdù gbogbo owó èrò tó gbà gbogbo owó èrò tó pa gbogbo ẹ̀ one thousand two fifty nine ẹ̀yìn sì ní ọ̀sán two fifty ẹ dákun tó bá san two fifty èlò ló kù kù one thousand epo èlò lẹ́rù pé ó gbèdé lọ́rùn one thousand gbàgbà míì kó tó dé lọ́rùn ni mọ́tò ti máa taná pé epo ń tán lọ o pàápàá epo tó ẹ pọ̀pọ̀lọpọ̀ rẹ̀ tí wọ́n ń tà fún wa lórílẹ̀‐èdè atẹ́gùn lọ́pọ̀ ń bẹ̀ wọ́n ti kọ́kọ́ sírò atẹ́gùn bíi four hundred kíkó tó tẹ̀lé kó tó wá dé lọ́rùn epo ti máa tan rẹ́ẹ̀dì ló ti máa tan rẹ pé sọ́ra o mọ̀ ń tán lọ mọ̀ ń tán lọ àwọn kan sì ti gba two fifty nínú owó ẹ dákun sẹ́ni tó san two fifty nínú owó one thousand two fifty tó gbà ṣáàdùà ni ó ṣe fáwọn tó gbà lọ́dọ̀ rẹ̀ tí máa ń sọ ọ̀gá mi o ọ̀gá mi yóò sì máa fi ọkàn ṣépè fún ọkọ̀ àdáfọ̀ ọ̀gá mi nǹkan mọ́ba lé gáràjì mi yóò sì máa sọ lápákejì pé kàá dáa fún ọ owó òun àrùn ló fi wò a ṣe rí gbogbo àwọn owó bá wàláì kéèyàn máa sọra fún kéèyàn máa sọra fún ńgbà míì látàrí ń bì ńlọrọ wọn ti máa bú lẹ́gbẹ̀ẹ́ kò wá ní ṣe dá padà kódà bọ́ dá padà nítòsí òun ní kú mbẹ gbogbo àwọn owó ìbànújẹ́ kéèyàn máa jìnnà sí kéèyàn máa jìnnà sí bẹ́ẹ̀ náà ni inú àwọn owó haram mo ti ra lẹ̀ irú èsì àwọn ẹsẹ̀ ń lu kan mẹ́wọ́ njẹjẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n tún lẹ́ sanwó fáwọn ọmọ ńlẹ̀ ta lọ́mọ ńlẹ̀ náà tí ò tún gbowó lẹ̀ tẹ́ ra lọ́dọ̀ rẹ̀ wọ́n tún lẹ́ tún ẹ sanwó fáwọn ọmọ àwọn ọmọ àtà kan tún wá wọ́n ní ẹ sanwó fọ́mọ ńlẹ̀ ẹ tún kọ́lé tí ẹ tún fẹ́ kàn ẹ tún sanwó fọ́mọ ńlẹ̀ gbogbo owó yẹn haram ni tó a pẹ́rù rẹ̀ lọ́njẹ́ jìnnà sí o ọ̀ràn ọ̀ràn ló ń jẹ́ sínú ara rẹ̀ so gbogbo irú àwọn nǹkan wọ̀nyẹn ká jìnnà sí ìjọba ti pè ní haram pẹ̀lú ó léwu ó léwu ẹran kan ò sì ní wù lára èèyàn gẹ́gẹ́ bó ṣe wá nù hadith látara haram téèyàn jẹ àfikọ́jẹ́ pé iná lọ́lọ́run ó fi gbanú kúrò lára èèyàn jọ gbẹ̀ndẹ̀ ẹjẹ́ aṣọ ara wa ká dínà sí ntọ́ lọ́wọ́ bá wọ̀ ọ̀fẹ́ ẹjẹ́ aláyọ̀ kan lórí ntọ́ da tọ́ lọ́n ṣe fún wa torí pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ lèyìn ó ṣe rọ́nà lọ́njọ́ gbẹ̀ndà kìyàm ọlọ́wọ́n bá dàkú ràn wá lọ́wọ́ pẹ̀lú ntọ́ ṣe lẹ́tọ̀ kó o fi rọ̀ wá lọ́rọ̀ jìnnà sí ntọ́ ṣe léwọ̀ wá jẹ́ kí àjùlọ rẹ tó máa ń ṣe fáwọn ẹrú rẹ fún wa ní ìpín tí ó pọ̀ nínú ẹ̀ eléyìí tó fi rọ̀ wá lọ́rọ̀ jìnnà sí wíwo ohunkóhun tó lè wà lọ́wọ́ ẹnìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ ọlọ́run bá kó ṣe dáadáa fún aláyé kó ṣe dáadáa fún alákèyàmà ọlọ́run kó forí àwọn ẹ̀ṣẹ̀ wa jìn wá ká tó kú kó forí jìn wá lẹ́yìn ikú wa kó ṣàánú wa níjọ́ gbẹ̀ndà alákèyàmà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ó lè lọ kẹ́kọ̀ọ́ nílùú míì ṣùgbọ́n gbà tó délé ẹ̀kọ́ gíga yẹn kò rówó tó fi lè gbalé ó lè di bí ọdún mẹ́rin márùn tó fi kẹ́kọ̀ọ́ ń bẹ̀ mọ́sálásí ní sùn wọ́n ní sẹ́yìn lẹ́yìn kò sínú pé haramu kò sára àmú bẹ lópin ìgbà tí wọn bá ti gbà láyè kọ máa sunu mọ́ṣáláṣí ìjọba sì ní kó kángara ara rẹ̀ jáde kó kángara ara rẹ̀ jáde náà torí pé mọ́ṣáláṣí èso tẹ́lẹ̀ mọ́tò máa fi sílẹ̀ kó sùn bẹ̀ kò sí tó burú bẹ̀ gẹ́gẹ́ bí àwọn ahlu suffa nínú àwọn sọ̀hábà láti ṣe jẹ́ pé ẹni tó ti lágbára láti lè gbalé Madina tí ó sì ní mọ̀lẹ́bí kan tó lè wọ̀ sọ́dọ̀ rẹ̀ inú mọ́ṣáláṣí ni wọ́n ń sùn àyè kan tó wà lẹ́bàá alùkébìlà alágbọ̀n wájú ibẹ̀ ni wọ́n ń gbé ibẹ̀ ni wọ́n ń sùn nínú àwọn tí ó sì ń sùn bẹ̀ ni Abu Hurairah ẹni tó náà bá sì bò láṣìírí débi kó náà kọ́ lè tẹ̀ yóò kó bẹ̀ ẹni tó lọ́n sì ràn lọ́ pẹ̀lú ẹni tó ní kọ́ máa bọ̀ wá gbélé òun òun náà kó bẹ̀ ilé ìjọba wọ́n láwọn yóò bá láwọn o àwọn nítawọn gbọ́njú bá wọn náà ni pé àwọn ń lọ kírun àwọn ń lọ kírun làwọn gbọ́njú bá àwọn ọmọ kíni tún máa ń lọ ṣe sọláàtì kíni tún máa ń lọ ṣe sọláàtì wọn ní béèrè àwọn àwọn wa ń dá wọn lóhùn pé kíni tún máa ń lọ kírun tẹ́yìn bá ti lè tún máa ń lọ kírun àwọn ó tún máa ń lọ ṣe sọláàtì fún un. sẹ́yìn mà tún máa ń lọ kírun yorùbá tó bá mọ̀ a kí ni irun tẹ̀ ń lọ kírun bóòlù ẹ̀ ṣe ń kì ni àbí ẹ káàsì àbí ẹ káalẹ́ sọlọ ni irun tẹ̀ ń fi lọ kì tontori ẹ̀ ń tẹ́ gbọ́njú bá àwọn kò kò nítumọ̀ bíi ti wùlé ó kéré ma torí àwọn baba ńlá yorùbá tó sọ wọ́n yìí ṣe mùsùlùmí láti pilẹ̀ wọ́n kàn ronú kírìẹ́tì ó kọ yẹn ni orúkọ yẹn ò sì nítumọ̀ kankan torí pé as-salat lọ́lọ́run fi pa wá láṣẹ kìí ṣèrun tó bá yẹ pé de yorùbá bá ní irun ẹ wá túmọ̀ rẹ̀ sótúmọ̀ sí ní táwọn à ń ṣe. tá à ń pè ti allahu akbar tó ń parí pẹ̀lú asalaamu alaykum kò túmọ̀ sí. torí rẹ̀ sọláàt lọ́lọ́ ní ká sí à ń lọ ṣe sọláàt kìí sá ń lọ kírun nínú ni à ń lọ kírun ẹ máa mú kúrò nínú èdè gbogbo ń tó bá haram àgbọ́dọ̀ kọ́ ẹnìkan tí wàá jẹ́ wò haram. ọjẹ sínú nú ẹ ó fi dáṣọ nú ẹ ọ̀rọ̀ àbàtà nú ẹ ọ̀rọ̀ àmọṣínì nú ẹ báwo ló ṣe lè kọ wọn owó haram yẹn yóò wo ibi tó ń gbà rí tó fi jẹ haram wọ́n pé owó lówó ni tó jí yóò da owó padà fólówó eléyìí tó jẹ machine yóò tà ìtọ́jà sọ tí ń wọ̀ sọ́rùn yóò tà ìtọ́jẹ́ bàtà yóò tà tí iye tó tà tó bá ká iye owó tó jí yóò dá padà fólówó kò tó iye owó tó jí má yóò dá padà fólówó yóò wá tún fi iye pé ó tún kù iye báyìí tí mo jẹ yín ètò ti jẹ sínú náà yóò tún sisira rẹ̀ lọ́rùn pé wọ́n san tóbi ó sì bọ́ lọ́wọ́ rẹ̀ nù. No kó ṣe bẹ́ẹ̀ láyé ń bì ó kọ́ lọ lára àdìjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama lọ toríjọ́ yẹn kò ní sówó mà dáadáa tó gbélé ayé ṣe ni wọ́n fi san tí ó bá sì ní dáadáa wọn kó aburú wọn kó lórí máa kó fi ra nǹkan sí mọ́sálásí gbogbo ń tá a bá rí tá a bá he a gbọ́dọ̀ he àfi pẹ̀lú àníyàn pé àní jẹ abẹni tó ní sọ títí tí ó fi gba nǹkan rẹ̀ téèyàn bá ti láníyàn bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ he anything tẹ́ bá rí ẹ fi sílẹ̀. Si títí tí ẹrú ọlọ́run kan tí ó sọ fẹ́ni tó ní tí ó fi wá he ìrẹ́ni tó bá ti lẹ́mìí jàǹbá ọgbọ́dọ̀ he nǹkan kan tó bá rí amẹ́ni tó lẹ́mìí àti bá wọn sọ ọ̀ràn àyàn ni kò he ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ẹni tó bá lẹ́mìí àti sọ ọ̀ràn àyàn ni kò he nítorí tí ó he ẹni tí yóò lẹ́mìí àti jẹ́ ó súnmọ́ kọjá kò ní ọ̀padà wa mú ẹni tó bá sì máa pé àà máa jẹ èèwọ̀ ni kò he tába ti wá he nítorí pé àwọn alẹ́mìí pa fẹ́ sọ déédéé ọ̀gángan fi tẹ́tí rí yẹn ẹ̀ mọ́ wá fi wẹ́lọ̀ àyíbámọ́ tẹ́yìn bá sọ nǹkan kan nu tẹ́yìn bá sọ nǹkan kan nu sọ ẹ̀ máa kéde bẹ́ẹ̀ láti jẹ́ pé irú ayé wa ti sí ni. ẹ lè kọ nọ́mbà kẹ́kẹ́ kọ́ pe nọ́mbà yìí tí yẹn bá sọ nǹkan kan nù lágbègbè bì ẹni tó bá mọ̀ kó ń sọ nǹkan kan nù láàrin ibi báyìí sí ibi báyìí kó pè oríṣiríṣi pè lórí ẹlòmíràn sọ pé kílẹ̀ yẹn rí e ganan rí so that wọ́n lè mọ táwọn claim wọ́n mọ̀ wá gọ̀ ntẹ́yìn bá sọnù ni ẹ sọ pẹ̀lú báyìí. tọ́lọ́mbá ní ká rẹ́ni tó ní alhamdulillah tá a bá rẹ́ni tó ní tọ́dún kan bá fi pé ìgbà náà ló tó tọ́ sí ọ wípé kó lò ó náà ọlẹ́nìkan ń kọ́lé lọ èèyàn sì jẹ́ ẹni tí ò lówó lọ títí àtúnwò àtìyàwó rẹ̀ wá kó lọ sínú ilé tí wọ́n ń kọ́ tí wọ́n ti parí wọn àwọn ń lọ bá wọn gbé lágbèélẹ̀ ṣé eléyìí náà sínú pé èèyàn ń gbélé haram bẹ́ẹ̀ ni ilé haram lèèyàn ń gbé lópin ìgbà tí ìbá so nílé lọ́ba yọ̀ǹda fún ọ láti máa gbé bẹ̀ toríjọ́ tó bá kọ́ ọ mọ́bẹ̀ àbùkù lúlù lè mọ́tò wíwọ́ fún yẹn jọ wọn bá ká yẹn mọ́bẹ̀ torí pé ìgbà tí wọn náà wọ bẹ̀ ọ rí pé tìbẹ̀rù tó jó ló fi wọ bẹ̀ ẹnìkan bá sì tó bá wú kọ́ńbẹ̀ lásán ẹ ti fẹ́ wọlé kọ́mẹ́jẹ pé kọ́mẹ́jẹ pé bàbá onílé ti fura náà eléyìí jẹ́ ti ṣe jẹ́ bẹ́ẹ̀ náà ni nínú àwọn nǹkan táwọn èèyàn ń ṣe tọ́jú èèwọ̀ tá a sì gbọ́dọ̀ jìnnà sí kọ́lọ́ ọmọ bínú sí wa ó náà nìkẹ́ni kan máa kọ́lé lọ káwọ́ wa sọ bẹ̀ dílé ìgbẹ́ oníkàlùkọ́ wa tájẹ́ tibẹ̀ ìgbẹ́ láàfin lé ọ nídìí àti lè súnmọ́ léwu subhanallah kése ìlú kan nìkan fa gbogbo nàìjíríà yìí ọbẹ̀ súnmọ́ pé gbogbo áfíríkà ni áfíríkà yà dúdú tẹ́lẹ̀ ti ń kọ́lé kan lọ gbogbo àwọn èèyàn àtàjẹ tiẹ̀ pé yẹs àwọn ti rí tọ́lẹ̀tì àyàfi kí wọ́n kó búlọ́ọ̀kù dí gbogbo ojú lẹ́kùn gbogbo ojú wíńdò gbogbo kínní ìnílé yẹn fi lè sèé gbogbo eléyìí náà bẹ́ẹ̀ nu pé tẹ́ ń ṣe haramu torí pé dúkìá ń dúkìá ni ẹ má bà dúkìá ń dúkìá jẹ́ tẹ́yìn náà máa ń kọ́lé bẹ́ẹ̀ ẹ nífẹ̀ẹ́ kẹ́nìkan ọmọ bá ń fìgbẹ́ lọ sọ́dà bẹ́ẹ̀ lẹ́yìn náà àìní tìjú tọ́ ga ni ẹ dàkúta ní fẹ́ kẹ́nìkan dákọ́lọ̀ gbé òun kọ́ náwó nínú àìní tìjú tọ́ ga jù oníkọ́ lọ yàgbẹ́ sílé onílé àwọn wọn á rí gbẹ̀hùn sádùn àwọn ò a àwọn èpè níbi tó ti kí inú wọn ò ṣe fún ọ pé a kò ní dáa fẹ́ni tó ṣerú eléyìí ọlọ́wọ́ jẹ́jì rẹ̀ ọ yòròbó ọlọ́wọ́ <laughs> so gbogbo oríṣiríṣi èpè wọn fún ọ pápá sì ń bẹ́ ńlẹ̀ níbi tó ti yọ ẹnìkankan lẹ́nu tó ti lè lọ yàgbẹ́ kí ló dé tó lọ bẹ̀ tóbi jẹ́ pé dúkìá dúkìá ni wọ́n ń bàjẹ́ kọ́lá ẹlòmíràn ṣe pé wọ́n débi pé ọlọ́run ò ní jẹ́ ó lè rówó kọ́lé láyé ẹ̀ a sì mọ̀ gbà tọ́lọ̀ máa gba ìpè àtàdúà ọwọ́ ṣe déédéé pé ńgbà wọ́n ń rọ̀jò èpè ń fún ọ ó ṣe déédéé gbà tọ́lọ̀ máa gbà tọ́wọ́n kọ́ máa lu bàbá bá ni kò ní dún láéláé torí ẹ̀kọ́ lọ́n sànù wa gbogbo àǹkan mi táwọn èèyàn ń ṣe iná fi ń ba tara wọn jẹ́ ah ìgbẹ́ ti gbà mí délẹ̀ ńgbà tí mo sì débẹ̀ yẹn mo tètè sọ ọ́ lẹ́ńbẹ̀ yẹn kò sí wàhálà lọ́wọ́ àtòfikò ìgbẹ́ ìrùn títí tí kórùn sẹ́ni tó sùn ebi nù rẹ ló ti jáde àmọ́ bíi tí kò ọmọ kó jẹ kọ́ o bíi tàwọn ẹni tí ń lọ́ọ́ fi búrẹ́dì ṣèkejì gbẹ wípé ń wéwó a'udhu billah pé ntálẹ̀jà ló dá fóònù ọwọ́ á sọ ìgbẹ́ di bọ́tà torí ẹ nígbà tó ti yàgbẹ́ nǹkan wàá kú tí ó neat wàá tún lọ wé pé wàá fi nu lẹ́hìn tí ó mà nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa gbogbo tá à ń ṣe ní ẹni tó ní nǹkan yìí ò rí mi kò mà túmọ̀ sí wípé ọlọ́run ọba tó dáwọ́ ò rí ọ so ìdí téèyàn fi ń bẹ̀rù òun náà ni pé ìmánì ẹni tí ò ní ìmánì ni máa ń ṣe nǹkan tí ò ní bojú wẹ̀yìn ṣùgbọ́n ẹni tó gbọ́ ọlọ́run ọba gbọ́ ọmọ pọ́ ọlọ́run ọba ń rí o kò sì síbi tó ń forí pamọ́ sí tọ́lọ́run ọba ò òun bẹ́ẹ̀ni tó ṣépè bá ṣépè èpè onímọ̀ ẹlòmíì ìwọ gangan alára tó ṣe náà ni ó mú a sì ti mọ̀ pé tó máa ń ṣépè yọ ọ̀tọ̀ ẹni tí wọ́n ṣe fún lọ tó bá jẹ́ pé hùwà tó fi lè lẹ́tọ̀ọ́ sí anábì ni yóò mú àyàfi kó jẹ́ kò hùwà tó fi lè lẹ́tọ̀ọ́ sí pé yẹn yóò padà wá bẹ́ni tó yóò ọ lẹ́tọ̀ọ́ sí pé àgbẹ̀ ọ sí ọ lẹ́tọ̀ọ́ sí atari gan ni o ti bá wèrè rẹ̀ torí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́ tó lè mú mú sí náà ni gbogbo ẹni tó bá gba abẹ sẹ́dùn àwọn òsè àjàjà tó bá lọ kẹsẹ̀ bọ́ kódà tí bá tèyàn ó ti gbogbogbogbogbò ṣebí káwá bọ̀ dànù ni kátó apẹ̀ntọ́ wọn bàtà tuntun ọkẹsẹ̀ bọ́ nù gbẹ tiẹ̀ tí ń wóoru sẹ́mi èpè nù ó gba àwọn èpè ń torí ẹ̀ gbogbo àwọn nǹkan tó lè mú kó máa ṣépè fún ẹ̀já máa jìnnà sí jàmá pàápàá jùlọ àwùjọ Yorùbá yìí àwọn tí wọn tí ò tẹ pé gan ìpè wọn máa ṣe kátó wá pé wọn náà tó wá hu èpè ọjà bó ṣe jẹ. ṣé ọkọ náà tún lè súnmọ́ ń gbà yóò súnmọ́ ṣùgbọ́n ìyàwó ṣe mara yóò ṣe mara yóò nu ẹ̀jẹ̀ tí ń bẹ lójú ara rẹ̀ ṣáájú kọ́kọ́ tó bá ṣeré lẹ́jẹ̀ kan bá wá jáde nígbà tí ń bá ṣeré kò sí wàhálà mẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ tó jáde lára obìnrin nígbà tó oyún jábọ́ nínú rẹ̀ oyún yẹn wà lóṣù méjì mẹ́ta ẹ̀jẹ̀ wá ń jáde ẹ̀jẹ̀ yẹn kìí ṣẹ̀jẹ̀ bímọ kìí sì ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ yẹn wọ́n ń pè ní dámù fẹ̀sẹ̀ẹ̀dì ẹ̀jẹ̀ bí àárẹ̀ ni obìnrin yẹn wọ́n máa ṣe sọ́dáàtì ọkọ rẹ̀ lè súnmọ́ tó bá jẹ́nu Ramadan yóò tún máa ṣe àṣìyà ilé ìjẹba bẹ́ẹ̀ náà lóbìnrin tí istihaba ti ń dà láàmú ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ tí nǹkan wá tí ò dúró má yóò máa ṣírò iye ọjọ́ tí máa fi ṣe nǹkan oṣù kẹ́jẹ̀ yóò tó bẹ̀rẹ̀ sí ní yọ lẹ́nu yóò yọ kúrò ọjọ́ yòókù á fún nídàájọ́ kó ti mára ọkọ rẹ̀ lè súnmọ́ náà. bákan náà ẹ̀jẹ̀ abáàdì tí máa jáde lára àwọn obìnrin nìsín látàrí kàtàkàtà táwọn náà ń ṣe wọ́n ń pè wọ́n lọ sí di ẹ̀fẹ̀tò sọ́mọ bíbí ẹ̀fẹ̀tò sọ́mọ bíbí eléyìí tí wọ́n fi ń tí wọ́n fi ń tanra wọn jẹ obìnrin náà wà lọ gbà yóò lọ máa lo oògùn kan àbí kò ń so kìnnìkan máa lápá àbí kò ń fi kìnnìkan dí àpò rẹ̀ tọ̀ láìrò tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ọmọ wa kán nígbà míì ẹ̀jẹ̀ ọmọ kán kán kán kán kò ní dúró eléyìí nǹkan oṣù wa nìkan ẹsẹ̀ nǹkan oṣù ẹ̀jẹ̀ afọ́fà nù ẹni tí irú ẹ̀ bá ti ṣẹlẹ̀ sí kò dí ọkọ lọ́wọ́ ń tiẹ̀ o kò dí ọkọ lọ́wọ́ wá wàhálà lẹ́yìn náà ọkọ òun lọ́ọ́ dẹjú lẹ̀ tí wọ́n fi ń kékeré kan bóyá òun rẹ̀ ń dì í a ọlọ́mọ sì wá lọ́kọ díẹ̀ díẹ̀ ọkọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pékin ó nítorí pé wọn mọ̀ bá bí ma ni tí nǹkan kan wà tó lè di ọmọ lọ́nà tọ́lọ̀ ń bá kọ pé kọ́ wáyé kò sí tó lè di lọ́nà kò sí tó lè ní kọ́ wà tọ́lọ̀ wọn bọ̀ bá ní kọ́ wáyé torí ọ̀dọ́ wa o àwọn kan tí ọ̀dà tóyìnbó ń gbé káwọn kò sí tá a fẹ́ fi ṣe o torí kẹ́lòmíì gọ̀ọ́ gbogbo tó bá ti lọ wá látọ̀dọ̀ òyìnbó wọn gbà ní ẹsẹ̀ bí màláìkà lòyìnbó ni àtọ́wé pé màláìkà yìí sì yá àbí àwọn òyìnbó yìí yàgbẹ́ àbí ẹ̀kọ́ ni tẹ́ bá lọ lóyìnbó kò sí tọ́ílẹ̀tì àwọn èyí yàgbẹ́ ń tiwọn wọ́n èyí rùn wọ́n èyí só ẹ̀hàn kó òyìnbó èyí só kí gbogbo òórùn ọgbàlẹ̀ ìdínú tẹ́ fi wá ká àwọn kó màláìkà irọ́ lásán tẹ́ pé iṣu ẹnìkan òórùn tó tiwọn ìgbẹ́ ẹnìkan òórùn tó tiwọn àwọn jẹkújẹ torí di eléyìí báyìí ntí ẹnìkan bá gbé wá fún wa á wò wò tí o bá takò ẹ̀sìn wa mẹ́ẹ̀ tá a bá nídìí rẹ̀ á lò ètò bá takò ẹ̀sìn wa kò sí ní tá fẹ́ fi ṣe eléyìí jẹ́ bó ṣe jẹ́ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka.